ahli sunna tẹ́lẹ̀ náà tí wọn náà bá láǹfààní àti gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ tó ọmọ ìgbàgbọ́ òdodo eléyìí ti ń bẹ lọ́dọ̀ àwọn ìwọ náà rí pé gbogbo ẹ̀ náà eléyìí tó yẹ kí ìwọ náà kó ní gẹ́gẹ́ bó ti ṣe yẹ kémi náà ní nítorí pé gbogbo ẹni tó bá fẹ́ sórí rẹ sẹ́ tó wọ́n bá ń tàn má tàn ara rẹ because gbogbo ẹni tó ń ṣì ọ lọ́nà tó ń ṣe já àwọn ọ̀gá rẹ nídìí ìsìnà àwọn ọmọ sọ pé má dá wọn lóhùn wọn máa yín mú súnà àbí kìnnì kí ti fẹ́ ṣe à ń tara yín dànù nù ọmọ tó mọ ọ̀rọ̀ yín yẹn àlìjẹ́nà àbí ti fẹ́ ṣe ẹni òṣèlú àlìjẹ́nà yọ wọ náà náà ni wa kó sànù wa akramakumullah ahlu àwọn náà là ń pè ní as-salafiyya as-salafiyyun àwọn náà là ń pè ní at-ta'ifatu al-mansura àwọn náà là tún pè ní al-firqatu an-najiyya àwọn náà là tún pè ní al-ghuraba àwọn náà ni wọ́n tún máa ń pè ní ahlul hadith wal athar gbogbo ẹ̀ orúkọ yẹn ó dá lórí àwọn èèyàn oríṣi kan. kò sí ìyàtọ̀ láàrin àwọn ẹni tó jẹ́ ahlu sunna àtàwọn ẹni tó a bá pè ní as-salafiyyun àtàwọn ẹni tó a pè al nàìjíríà àpò najiyya an-najiyya at-ta'ifatu al-mansura ahlu al-hadith wal-athar kò sí ìyàtọ̀ láàrin àwọn eni tó tí ń jẹ́ òkò yìí tẹ́lẹ̀ fil-asma'. لا يستلزم التعدد في المسمى كما جرك تقو كتما سيكوي وانا سيدين تقو àwọn èèyàn oríṣi kan náà ní já àwọn orúkọ tó pọ̀ yìí torí ẹ̀ èyí tó bá wù ọ́ nínú àwọn orúkọ yìí kò fi pè wọ́n àwọn ni ahlu sunnati wal jamaa ahlu sunnati orúkọ yìí ń bí àwọn kan nínú wọ́n ní sunna báwò kò síbi tọ́lọ̀ ti sọ pé káwọn ò tí ọba yí ọmọ agbọ́ lónìí ibi tọ́lọ̀ ti ní kó ṣe súnà ọlọ́ni wa ma atakum ar-rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu gbogbo ntànàbí sallallahu alaihi wa sallam tó bá mú wa fún yín gbà gbogbo ntànàbí bá ti kọ̀ fún yín ẹ̀ pàtì torí pé má min alfọ́ọ̀dì lọ́mọ́ nínú àwọn gbólóhùn tí sí ọ̀kárí gbogbo nǹkan torí ẹ̀ la pé gbogbo ntànàbí bá mú wa fún yín. Ewo ni wàá dì mú èwo lọ pàtì nínú ntànàbì mú wa fún wa gbogbo ntànàbì bá sì ní kẹ pàtì kẹ pàtì èwo lọ pàtì èwo lọ òdì pàtì o lè jẹ́ ni tí ń tẹ̀lé ànábì lódodo ó dìgbà tó ń bá ń tẹ̀lé gbogbo ntànàbì mú wa tó o bá jìnnà sí gbogbo ntànàbì ní ká pàtì ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa ni wà á ń tóbi ẹ̀rọ̀hó tẹ̀sẹ̀ tẹ̀bá tẹ̀lé ta nàbì Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ mánà ǹjẹ́ wà wá mẹ́lòmíì tá a lè fi pààrọ̀ ànábì sallallahu alayhi wa sallam tá a lè máa tẹ̀lé tá a jẹ̀lé tó mánà wàláhì kò sí tá a tá a tó fẹ́ tẹ̀lé àwọn àlùmọ́ ànábì Muhammad sallallahu alaihi wa sallam yàtọ̀ sànàbì tọ́jọ́ ga wa táwa jẹni tọ́ mọ̀nà wà in tuti'uhu tahtadu ọlọ́ni tẹ ẹ bá tẹ̀lé ẹ mọ̀nà eléyìí fi'lu shart jawabu shart ti tẹ̀lé tó o bá ti fi fi'lu shart wà á rí jawabu shart wà in tuti'uhu fi'lu shart ti ni tuti'uhu jawabu rẹ ni tahtadu tẹ ẹ bá tẹ̀lé ẹ mọ̀nà ó túmọ̀ sí pé gbogbo ẹni tí o bá tẹ̀lé ńkọ́ kọ́ mọ̀nà bákan náà ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ó tún fi yé wa nínú alukur'an àbí kò tiẹ̀ lè nígbàgbọ́ òdodo rárá rárá rárá tó o bá ti kọ ìdájọ́ ànábì wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayta wa yusallimu taslima ọlọ́ni mo búra o kíkẹ́ wọn ò ní jẹ́ni tó gbàgbọ́ títí tí wọ́n fi wá ìdájọ́ lọ sọ́dọ̀ wa ànábì sallallahu alayhi wa sallam nípa ntọ́ba bí kọ́nu kọ́họ láàrin wa wọn lẹ́yìn náà tí wọn ò ní ní ìkùnsínú kan lórí gbogbo ìdájọ́ tó ọba dá wọn tí wọ́n tẹ̀wọ́ gbà tí wọ́n sì jẹ́ ní tó ṣe pé ọsọ pásọsẹ̀ sílẹ̀ ní pàápàá sọ pásọsẹ̀ sílẹ̀ ìgbà náà ló tún jẹ́ pọ̀gbọ́ lọ́wọ́n bá gbọ́. man yuti'i rasula faqad ata Allah ẹnikẹ́ni tó bá tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam ó ti tẹ̀lé tọ́lọ̀ ibi tọ́lọ̀ ti ní kọ́ tẹ̀lé súnà nabi nìyẹn nítorí pé a ti mọ̀ pé àwọn olóye àwọn nílaka ìlọ́lọ́wọ́n bá ń bá wí pẹ̀sẹ̀ dìgbà tó lọ́n bá sọ pé ẹ tẹ̀lé súnà ànábì kó tó gba yí pé súnà ànábì náà lọ tẹ̀lé wàyẹn ń tòfin ìrúhù tàṣẹ́dù tẹ́ ẹ bá tẹ̀lé tiẹ̀ ẹ mánà ewu tiẹ̀ ebi súnà ni tàbí òye wa aha man yuti'i ar-rasula faqad ata Allah.